ẹ̀rọ ìgbàlódé ṣèwádìí àwọn èròjà okùn ìran tó so gbogbo ṣẹ̀dá abẹ̀mí pọ̀ bákan náà níléeṣẹ́ yìí tún fìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ṣàgbélárugẹ ìgbé ayé ọmọnìyàn nílé adúláwọ̀ ẹ lè ra àwọn ẹ̀rọ ìgbàlódé tá à ń lò fún wádìí àti kẹ́fìn àwọn àìsàn oríṣiríṣi lọ́dọ̀ wọn iléeṣẹ́ nkaba biotech West Africa tún ràn dàgbàsókè ẹ̀kọ́ lọ́wọ́ nílé adúláwọ̀ níkànnì olúyọ̀lé fm ninety eight point five ilé akéde lórí tabaṣọ̀run nílùú ìbàdàn akínyìn ká jímọ̀ òní àsìkò tẹnu gbogbo àwa mùsùlùmí ṣe dáadáa làbáyín ilé iṣẹ́ tó sonígbọ̀wọ́ ètò ìní kábàbà hotel west africa limited bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbọ́ nínú ìkéde tó bẹ̀rẹ̀ wọn. tẹ́bá abánidọ́rẹ̀ẹ́ facebook facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm oníkẹ́tẹ̀ níkànnì abánidọ́rẹ̀ẹ́ facebook facebook.com níyọ̀lé ninety eight point five fm orí wọ́n ń ṣàtúpalẹ̀ àwọn àkòrí lóríṣiríṣi nínú ètò ẹ̀kọ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àwọn ṣẹ̀dá abẹ̀mí lápapọ̀ yálà ẹranko ni tàbí ewéko àtàwọn ìṣẹ̀dá abẹ̀mí tá a lè fojú rí moshood abib abiola lórúkọ tèmi tinú lólóòtú ètò yìí ibi ọba sọmọ ibẹ̀ náà ni kùrukùru ọwà o. samuel ajayi kì í pẹ́ kúrọ̀lẹ́ ní gbogbo tẹ́ ti ń gbọ́ wa ṣe dáadáa la bá yín. ohun ẹ̀ tutù ara rẹ̀ balẹ̀ bóyá kó tó fẹ́ há fún mi lórí ètò tó mọ̀ pa láàwẹ̀ ni mí. àwọn eegun apá àti ẹsẹ̀. bẹ́ẹ̀ ni o. eegun apá àti ẹsẹ̀ kí là ń pè sáàmú. appendicular skeleton. bẹ́ẹ̀ a sì ti yànnàná oríṣiríṣi. Si lórí eegun apá mhm. àti ẹsẹ̀ mhm. tá a ti bẹ̀rẹ̀ eegun ìgbàrúkọ. pelvic bones. bẹ́ẹ̀ ni a sì ṣàlàyé pé mẹ́ta ni eegun ìgbàrúkọ pín sí. bẹ́ẹ̀ ni. ìrìn àjò eegun ìgbàrúkọ ibi ischium ilium, and pubis ó ní a ti bẹ̀rẹ̀ a sọ pé eegun ìgbàrúkọ mhm. nígbà tí ischium jẹ́ apá àárín. Mm -hmm pubis ni ìsàlẹ̀ gbùngbùn eegun ìgbàrúkọ a sì sọ pé eegun àwọn ẹ̀yà ara tá a fi ń ṣẹ̀dá tuntun reproductive organs, organs. ibẹ̀ so mọ́ it gives room for the attachment of reproductive organs. àkókò pé làdá ibi tá Hmm. láti korí bọ̀ ibẹ̀ tó máa ó hmm. gùn wá síbi orúnkún ǹjẹ́ tí Sàámú àsìtá bẹ́ẹ̀. It is the hole where the head of the femur fits. But cap. a tún máa ń pè ní knee cap. Mhm. ó ń la òun ló ṣùgbọ́n padà ni. a tún pè ní pa ẹsẹ̀ egun ona ti dé àti fa. tibia and fibula. máa kọ́ wa lọ́kàn. ti bí ọ̀la ńlá òǹlẹ̀ ẹ̀gùn yìí ìsàlẹ̀ ọ̀la. seven thousand. gun òkè ẹsẹ̀ tí sáà gbàtẹ́ lé èmi ń lò. forty nine báwo ara forty nine kan mò ń lò. a mọ̀ sọ lẹ́yìn ètò. ka ẹsẹ̀ mẹ́ta òun là ń pè ní fatalities. Mm-hmm. méje nja tàbí digits. eegun mm-hmm. tó wà títí dé ọmọ kásẹ̀ wa báyìí. terrorists ní gbogbo wọn tó so ẹsẹ̀ ró láti fi dọ́kítà kásẹ̀. Hmm. Hmm. ti eegun ẹ̀yìn lọ. Mm-hmm. máa jẹ. so ìwọ náà jẹ́wọ́ pé oúnjẹ máa ń. àjọ <laughs> blood vessels. But each mm-hmm. become bó ṣe rí nu tó nǹkan tí wọ́n eegun àti iṣu ara wọn lọ́pọ̀lọpọ̀ oríkèé ara oríkèé ara là ń pè ní joint hmm. oríkèéríkèé ara ń ṣe bákan oríkèéríkèé ara ń ra wọn ó ń ṣe bákan joint ni oríkèé ara ibi tí eegun méjì bá ti pàdé là ń pè ní oríkèé ara. where two bones meet. bẹ́ẹ̀ ni mm. joint is where, where two, two bones, bones meet. Hmm. ṣé ẹ wá rí oríkèé ara yìí ó nísan tó yí púpọ̀ kan tó sì funfun pin okùn ni ó sì dàbí iṣan okùn yìí ló so oríkèé ara pọ̀ mọ́ra wọn òun ló so eegun tó bá ti fara kanra wọn lóríkèé ara pọ̀ okùn yìí ló ń so oríkèé ara méjì pọ̀ okùn yìí là ń pè ní ligament. ligament ìmọ̀ṣúlò ti jẹ́ ligament dáadáa o. bẹ́ẹ̀ni àwa tá a mọ ẹ̀fẹ̀ bọ̀kọ̀tọ̀ eyín sàmú ò lè ràn án bẹ́ẹ̀ni ṣùgbọ́n tèmi bá jẹ bọ̀kọ̀tọ̀ máa mọ fẹ́yìn jádànù pàtì tí n bá ti jẹ́ ligament là á okùn yìí ó sì so eegun méjì papọ̀ ní igun ibi tí igun bá ti pàdé òun ló sọ apá wa báyìí papọ̀ òun ló sọ ẹsẹ̀ wa papọ̀ tí ò kó di wọjọ lọ. Hmm. ṣé wàá rí lẹ́yìn lígámẹ́ǹtì yìí oríkèé ara méjì ló pín sí a ní oríkèé ara tó ṣe é tí ò ṣe é gbé a lóríkèé ara tó ṣe gbé oríkèé ara tí ò ṣe gbé là ní immovable joint hmm. oríkèé ara tó ṣe é gbé là ní movable joint hmm. ṣé ẹ rí immovable joint yìí àpẹẹrẹ rẹ̀ ò pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbàgán àwọn olùkọ́ ìsábà sọ àpẹẹrẹ immovable joint toró sọ wọ́n ṣùgbọ́n lórí ètò lónìí àwa kó àpẹẹrẹ immovable joint méjì wá alákọ̀ọ́kọ́ níbi tẹ́ ti lè rí oríkèé ara tí ò ṣeé sún rárá ibẹ̀ là ń pè ní suture eegun agbárí wa tẹ́ bá rántí ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn a ṣàlàyé pé eegun agbárí wa skull bones mm-hmm. pínpín ni wọ́n wà nígbà tá a wà ní kókó ìgbà tá a dàgbà ni wọ́n so pọ̀ pínpín tí wọ́n wá wà yìí sísopọ̀ tí wọ́n so pọ̀ oríkèé wà lẹ́bẹ̀ ibi tí wọ́n ti so pọ̀ sí ìfarahàn ibẹ̀ là ń pè ní suture so the joint there is called immovable joint hmm. abẹ́rẹ́ ni tó jẹ́ pé ó lè gbé agbárí rẹ̀ lápá kan sókè tí ó gbé wálẹ̀ bóyá sàmú ti rárá mọ̀ǹdé èèyàn bá wọn rí èmi náà ò rí rí hmm, hmm, bákan náà ibòmíràn tá a tún lè ti rí oríkèé ara tí ò ṣeé gbé immovable joint ibi tí eyín wa ti papọ̀ mọ́ agbọ̀n wa níbi tẹ́yìn ti so mọ́ agbọ̀n ńlá ń pè ní syndesmosis. báwa spẹ̀lẹ̀. s y n d e s m o s e s syndesmosis hmm. ibẹ̀ ni eegun agbọ̀n wa àti eyín ló ti so papọ̀ òun náà sì ṣe é so two examples of immovable joints láti sọ ohun alákọ̀ọ́kọ́ ni suture ẹlẹ́ẹ̀kejì ni syndesmosis báyìí láwa bọ́ sí ibi oríkèé ara tó ṣe é sún tá à ń pè ní movable joint ṣùgbọ́n ká tó ṣàlàyé movable joint ẹ̀dá ajojú ọjà ẹ̀yà àwọn nǹkan tẹ́ ẹ kọ́ lẹ́wọ̀ à ń bọ̀. iléeṣẹ́ tó so nígbọ̀wọ́ ètò yìí ni Inkaba Biotech West Africa Limited tí wọ́n wà ládojúkọ IITA mọ́níyà Ìbàdàn iléeṣẹ́ Inkaba Biotech West Africa Limited ń fìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ṣèwádìí àwọn èròjà okùn ìran tó so gbogbo òṣèdá abẹ̀mí pọ̀ bákan náà níléeṣẹ́ yìí tún fìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ṣàgbélárugẹ ìgbé ayé ọmọnìyàn nílẹ̀ adúláwọ̀ ẹ lè ra àwọn ẹ̀rọ ìgbàlódé tá à ń lò fún wádìí àti kẹ́fìn àwọn àìsàn oríṣiríṣi lọ́dọ̀ wọn iléeṣẹ́ nkaba biotech west africa tún ràn dàgbàsókè ẹ̀kọ́ lọ́wọ́ nílẹ̀ adúláwọ̀ káàbọ̀ padà sórí ètò biology ní yorùbá níkànnì olúyọ̀lé fm ninety eight point five ilé akéde lórí tabaṣọ̀run nílùú ìbàdàn iléeṣẹ́ tó so onígbọ̀wọ́ ètò yìí ní nkaba biotech west, west africa, africa limited tí wọ́n ń ran ìdàgbàsókè ètò ẹ̀kọ́ ọmọ ìjìnlẹ̀ lọ́wọ́ nílẹ̀ adúláwọ̀ wọ́n sì tún ń fi ẹ̀rọ ọmọ ìjìnlẹ̀ ṣàgbéga fúngbà ayé ọmọnìyàn nílẹ̀ adúláwọ̀ àwọn oríkèé ara tó ṣeé sún òun là ń ṣàlàyé lọ́wọ́ ká tó lọ sójú ọjà Sàámú oh. ó ní ìrísí kan tí àwọn oríkèé ara tó ṣeé sún ní structure structures bẹ́ẹ̀ tí movable joint ní bẹ́ẹ̀ ni tó ń fún wọn láàyè láti ṣe é sún bẹ́ẹ̀ ni torí bí nǹkan ò bá ní bó ṣe rí yàtọ̀ sí àwọn nǹkan yòókù kò ní ní ìṣesí tó dá yàtọ̀ sí àwọn nǹkan yòókù hmm. tí wọ́n jọ jẹ́ kan náà àwọn ìṣesí wo wá ní oríkì ara tó ṣe é sún àwọn ìṣesí wo ló ní tó dé ó dá yàtọ̀ sí oríkì ara tí ò ṣe é sún what are the structures of movable joint mo mọ̀ pé mẹ́rin ló pín sí báyìí nàá nẹ́ẹ̀sà mú. mẹ́rin ni Alakoko òun ni à articular cartilage it prevents the wear and tear of the joint ẹlẹ́ẹ̀kejì là ń synovial fluid this aids lubrication of the joint ẹlẹ́ẹ̀kẹta là ń synovial sac inú ẹ̀ ní synovial fluid máa ń then ẹlẹ́ẹ̀kẹrin là ń pè ní ligament. ó ṣe ń ibi ìrísí mẹ́rin tí a fi dá movable joint mọ́nú nǹkan tó jẹ́ ó dá yàtọ̀ sí àwọn oríkèé ara yòókù nù alákọ̀ọ́kọ́ ni Sàámú sọ pé articular cartilage is the first structure of movable joint articular cartilage yìí ó ní adéǹdérí tó bo orí àwọn eegun tó wà níbi oríkèé ara tó ṣe é yí ìdí nìyí tó yẹ pé tẹ bá ń jẹ eegun ìgbàròkó ewúrẹ́ hmm. eegun orí ó ṣe é fọ́ tẹ bá ń jẹ bọ̀kọ̀tọ̀ ẹ̀rí pé àwọn orí orí adéǹdérí bọ̀kọ̀tọ̀ ń ṣe é fọ́ Sàámú Sàámú ti ń dà fún tòlónìí o he is already salivating ẹ̀ mọ̀ dá lóhùn nǹkan yìí bẹ́ẹ̀ mi pé mo láìkí oúnjẹ ni ó ti ń salivate bọ̀kọ̀tọ̀ mọ́ wọ̀rí á lọ jẹ bọ̀kọ̀tọ̀ nígbà táwọn ẹ̀ bá parí ṣe rí articular cartilage òun tí ò jẹ́ kí eegun máa lọ ara wọn hmm. nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ pọ̀ ẹ rí i pé tẹ́ bá ń ṣe ọwọ́ yín báyìí tẹ́ ń sùn àbí ẹ̀ ń ṣe oríkèéríkè ara yín bákan bákan ó yẹ kí wọ́n máa lọ́ra wọn ṣùgbọ́n articular cartilage ni ọdẹ́ndérí tó dé eegun tí ò jẹ́ kí wọ́n máa jẹra wọn rẹ̀wùrẹ̀wù it prevents wear and tear sàmútúnwá dákọ synovial fluid mhm. synovial fluid èyí ni òróró tí máa ń kán sí oríkèé ara eegun kọ̀ọ̀kan tí ó sì ń dènà ìyàpákápáká eegun it reduces friction, friction. Mm. bẹ́ẹ̀ ni synovial fluid ò ní ó tún wá dákọ synovial sac, sac. Mhm. s y n o v i Mm -hmm. synovial synovial àgbẹ̀dọ̀ pé ní sinofia bí àwọn ará àbàdàn <laughs> sinofia synovial ni synovial synovial sac èyí ni àpò kúdúrú níbi tí òróró máa ń sá sí ibẹ̀ ni òróró synovial fluid wà òróró tí ń kan sí oríkèé ara tó ń fààyè tí ń dènà ìyá pákápáká eegun ó wá dákọ ligament èyí ni okùn funfun tó yí tí ó so eegun méjì papọ̀ àpẹẹrẹ méjì àpẹẹrẹ àwọn ìrísí eegun oríkèé ara tó ṣeé sùn nù a wàá sọ àwọn ibi tá a ti lè rí oríkèé ara tó ṣeé sùn àtàwọn àpẹẹrẹ wọn the types of movable types of movable joint alákọ̀ọ́kọ́ oríkèé ara tó ṣeé sùn láti ní ball and socket joint hmm. tí wọ́n bá sọ pé ball and socket joint fún yín bọ́ọ̀lù àti sọ́kẹ́ẹ̀tì ẹ ti mọ̀ pé bọ́ọ̀lù ìmọ̀ yí roborobo ni ẹ ti mọ̀ pé sọ́kẹ́ẹ̀tì ibi tí à ń kí nǹkan bọ̀ ni ká fi òye iná lílò nílé gbé e ibi tẹ́ ẹ mọ́ kí chájà fóònù yín bọ̀ ní à ń pè ní báyìí náà ló ṣe rí lára tẹ́ máa sọ pé ball and socket joint can be found where alákọ̀ọ́kọ́ ibi tẹ́ ti lè rí ball and socket joint eyín olóríkèé ara bíi ti eegun méjì ti kó wọnú ara wọn kóró tó rí eegun ti rí roboto ibo lẹ ti lè rí ibi apá wa ń bi èjìká wa báyìí ẹ rí i pé ó ṣe é yí wíríwírí eegun bí èjìká wa roboto lórí rẹ̀ rí ó wá korí bọ eegun abẹ́fẹ́lẹ́ ibẹ̀ ni ball and socket joint wà ball and socket joint can be found around the shoulder bákan náà a lè rí ball and socket joint níbi ìgbàròkó wa around the pelvic or hip bone àpẹẹrẹ kejì pivot joint mm -hmm. pivot joint yìí òun ni oríkèé ara tí a lè tètè yí dáadáa kìí ṣe é yí tán ibo la ti lè rí oríkèé ara yìí a lè rí pivot ẹ jẹ́ kí n tó sọ pivot joint ẹ jẹ́ sọ hinge joint sẹ́ẹ̀rí tẹ́ bá di ìkúùkù kòródó báyìí nọ́kù tẹ bá di ẹ̀sẹ̀ tẹlẹ fẹ́ kàn yín kù ẹ ti fọ́ọ̀mù hinge joint wọn ì sábà ṣàlàyé rẹ̀ tẹ bá ti tẹ bá ti di ẹ̀sẹ̀ báyìí ẹ ti fọ́ọ̀mù hinge joint báwọn so yẹ yín báwọn ṣùgbọ́n pivot joint ibẹ̀ ni eegun ọrùn atlas and axis tó mhm. ṣe é gbé lọ sókè lọ sílẹ̀ ibẹ̀ ni pivot joint wà so yẹ yín báwọn ó gliding joint gliding joint ni eegun méjì oríkèé ara tí wọ́n gbé yín léra wọn tí wọ́n gbórí léra wọn báyìí òun ni gliding joint ibo la ti gliding joint ẹ̀yin náà wò eegun ẹsẹ̀ wa láti ibi orúnkún wá sí ìsàlẹ̀ ọrùn ẹsẹ̀ ẹ rí i pé eegun dáńgbóró ẹsẹ̀ ó gbórí lé eegun ọrùn ẹsẹ̀ ni èyí ni gliding joint tí wọ́n bá ní nǹkan glide ó gbórí léra wọn inú àpẹẹrẹ oríkèé ara tá a mú wá sórí afẹ́fẹ́ nù tó sì jẹ́ kókó gbòógì nínú oríkèé ara ball and socket joint pivot joint hinge joint and gliding joint. àwọn àlàyé mẹ́rẹ̀ẹ̀rin tá a mú wá lórí oríkèé ara nù oríkèé ara yìí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. yes. lórí ètò yìí láti bí oṣù kan láti bẹ̀rẹ̀ àlàyé skeletal system. system. Hmm. a ti mú àlàyé yìí wá sí òpin báyìí lórí ètò lónìí a sì ti ṣàlàyé gbogbo ohun tí ó pọn dandan láti ṣàlàyé lórí ètò lónìí ṣé ẹ wá rí ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè ǹjẹ́ ó ṣeé ṣe kéegun wù padà tí jàǹbá bá ṣe hmm. bóyá tí wọ́n bá gé èèyàn lọ́wọ́ àbí tí jàǹbá ṣe ọwọ́ téegun kan gé dànù tí wọn ò sì so papọ̀ wọn wá fi ilẹ̀ pé ẹ wọ́n wọrí tó bá ti ṣe díẹ̀ sí eegun wọn wù Sàámú rẹ́rìn pé mọ́súdì ti yí òun padà ẹ̀wọ̀n pàwọn èèyàn wa kò sí tí wọ́n fi dàpọ̀ ara eégún ò léwu padà. Yes, so. The human bones does not have regenerative ability. ability. Mm-hmm. Bẹ́ẹ̀ ni biotechnology kò tí ì jẹ́ kí biotechnology lílo ìmọ̀ ẹ̀rọ láti ṣe àtúnṣe sígbé ayé ọmọnìyàn kò tí ì débi pé kí àwọn onímọ̀ wádìí ìjìnlẹ̀ kí wọ́n lè ṣe àwọn ẹ̀rọ tó lè jẹ́ kí eegun wù padà alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì sẹ́ẹ̀mọ̀pọ̀ ní àwọn èròjà tí ń ṣàtọ́kùn ìdàgbàsókè fún ìṣẹ̀dá abẹ̀mí kọ̀ọ̀kan nínú oyún tá à ń pè ní DNA mhm. DNA yìí ní í ṣe atọ́kùn ìdàgbàsókè fún gbogbo ìṣẹ̀dá abẹ̀mí nínú oyún pátápátá mhm. yálà ọmọ ni o ọmọnìyàn ni tàbí ẹranko aláìníye tàbí kòkòrò àìfojúrí tàbí fáírọ́ọ̀sì tàbí ohun ọ̀gbìn gbogbo ìṣẹ̀dá abẹ̀mí pátápátá DNA ni ń ṣe àkóso àti ìtọ̀nà bí gbogbo nǹkan ó ṣe wù ó ní sọ bójú ó ṣe wù ó ní sọ bétí ó ṣe wù ó ní sọ bégun náà ó ṣe wù kò wá tí ì sí àfihàn DNA yìí tó jẹ́ olùdarí ìdàgbàsókè kò tí ì sí àfihàn DNA tó lè wu eegun míì lára àwọn ṣẹ̀dá abẹ̀mí eléegun ẹ̀yìn nǹkan tó eegun lè ṣe ni pé kó tún ara rẹ̀ ṣe repair hmm. bẹ́ẹ̀ ni bones can repair itself a sì ṣàlàyé ẹ̀ níbẹ̀rẹ̀ àkórí yìí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bones cannot grow when injured or when broken kò lè wò wọ́n sọ pé eegun ọmọ kékeré a máa tètè wò irọ́ ni ó ṣe àtúnṣe lè bá ni kì í ṣe pé eegun míì lè wò padà hmm. àwọn àṣẹ̀dá abẹ̀ nìkan tó tiẹ̀ jẹ́ pé àfòyemọ̀ ni wọ́n n ò sábà pọ̀ láyé àfòyémọ̀ ni n tá a fi pè láfòyémọ̀ ni pé n ò sí láyé mọ́ ṣùgbọ́n biology fi wá pé wọ́n ti ṣe ẹ̀mí rí hydra ara àwọn ìṣẹ̀dá abẹ̀mí tí ó jẹ́ àfòyémọ̀ ni mm-hmm. hydra yìí ó wà lára àwọn ẹranko tí wọ́n lè wu ẹ̀yà ara wọn kan padà tí wọ́n bá gé wọn mm-hmm. bẹ́ẹ̀ ni it, have it has regenerative ability it can regenerate tí wọ́n bá gé tí wọ́n bá lọ sínú philosophy Greek mythology àti gbogbo nǹkan báyẹn ẹ rí ń bẹ̀ tẹ́ bá fẹ́ gbọ́ àgbọ́yé sí lórí àlàyé tí a ṣe lórí ètò lónìí tàbẹ́ níbèrè fún wa abẹ́ fẹ́ darapọ̀ mọ́ WhatsApp group wa lórí ètò biology ní Yorùbá láti kẹ́kọ̀ọ́ sí abẹ́ tí ẹ̀ tún fẹ́ ra àsìkò fún wa sí ni kò sí ní tó pọ̀ jù níbi tá a bá lò wákàtí kan lórí ètò yìí ẹgbẹ́ wálé akéde kẹ́ ẹ fún wa lásìkò sí kẹ́ ẹ sì wá polówó ọjà yín sí i adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yín Kaba Biotech West Africa Limited tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí àwọn ni wọ́n jẹ́ láǹfààní àti gbọ́ wa lásìkò yìí tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ whatsapp group wa tàbí ẹ ní béèrè fún wa àbí ní ẹ̀bùn tẹ́ tiẹ̀ fẹ́ fi tá a lọ́rẹ pé mo gbádùn sẹ́yìn zero eight zero five eight four six nine five seven three òní nọ́mbà whatsapp wa òun náà lẹ́ pè sí tẹ́ bá fẹ́ sonígbọ̀wọ́ ètò àbí ẹ fún wa àbí ní béèrè zero eight zero fifty eight forty six ninety five seventy three zero eight zero fifty eight forty six ninety five seventy three wọ́n ní mo máa ń yára pé páwọn ètètè rí kàálẹ̀ tàbí kọ́lẹ̀ lẹ́ẹ̀kan sí nọ́mbà whatsapp group wa àti ìbéèrè àbí ẹ fẹ́ fún wa lẹ́bùn àbẹ ní nǹkan míì fún wa ìpolówó ọjà àbẹ fẹ́ ra àsìkò sí zero zero five eight four tẹ́ bá ti pè ẹ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè adúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ àtolùdarí ilé akéde oríta Basọ̀run nílùú Ìbàdàn tinú adé atọ́yọ̀sóyè lólóòtú ètò yìí iléeṣẹ́ nǹkan bàbá west africa tí wọ́n wà ládojúkọ àìtì e mọ́níyà ìbàdàn ni wọ́n sọ onígbọ̀wé ètò yìí moshood habib abiola lórúkọ tèmi ìpàdé wa tún dijọ́ mẹ́jọ lórí ètò bàọ́lọ́jì ní yorùbá ìmọ̀ wa ò ní jọba ọpọlọ wa ò ní jọba ó dìgbà. samuel ajayi kì í pé ó dàbọ̀. This program is sponsored by Incaba Biotech West Africa Limited, an Africa's genomics company that specializes in DNA sequencing, bioinformatics, supply of life science products, and medical diagnostic products. Incaba Biotech West Africa also supports development of science education in Africa. Incaba Biotech West Africa Limited is opposite HITA, Mania, Ibadan. lọ mú àpò rẹpẹtẹ bílíṣì àìpò méjì fún mi. Ah, ah, máàmì méjì báwo. ẹ ah, torí pé màá fi kan rẹ àwọn aṣọ funfun yìí màá fi kan tó kùn pa gbogbo kòkòrò. ṣùgbọ́n èmi ò rí kòkòrò kankan bíbá ẹ̀ máàmì. <laughs> wo